أشهد أن لا إله إلا الله وأشهد أن لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كيف زيادة وتشكر رمضان حضر الصلاة والسلام على محمد صلى الله عليه وآله وسلم أما على النبي وصحابة يعني لكني قلت لنا الذي كنت يجب في القيامة هذا يدخل في تنزيل التوحيد في قائمة وجوابه النفع لك لما هي ولك لما قال ليأكل ولكن يأكل ọ̀rọ̀ ìrìnàjò ọlọ́wọ́ wa àpò ìní ìkórè kan fún súnà mẹ́rin sí ọ̀wọ́ àlẹ́ òmìnir ìfọ́nà àwọn ọkùnrin ṣàfihàn lẹ́kùn ìdúró pẹ̀lú fún àdúrà ìlọ. àwọn kí àwọn tí ó ṣe agbábẹ̀rù ètò yìí ní ìlú Ìbàdàn níbí yìí tí wọ́n gbé lọ́wọ́ yìí kalẹ̀ láti pé ó jẹ́ ìlànàjú fún àwọn mùsùlùmí tó ṣe pé oríṣiríṣi nǹkan lọ́nà à ń dáwọ̀ ní orúkọ ẹ̀kọ́ abẹ́lẹ́ ọkùnrin ṣàlàwà fún àwọn ìjọba náà ní ẹ̀sán lórí àwọn ìṣàlùwà lásìkò tí ọjọ́ agbáfẹ́rẹ́ yìí olùsọ̀rọ̀ ọ̀rọ̀ lè kàn tó ti ọ̀rọ̀. bákan náà sọ́ọ̀tù bàbá ní orí ìjòkó àwọn ṣèkò àṣọwọ́ olùkọ́ àwọn ṣàlùkọ́ pẹ̀lú ọdún olùkọ́ àwọn ṣèkò pẹ̀lú lẹ́yìn àwọn ṣèkò ọ̀rọ̀ ẹ̀yìn lọ. ìgbẹ́ni ṣèkò وأحمد شيخ سليمان حمزة gbogbo àwọn àfa في wọ́n gbé dáhùn kìrìtìyà lọ́wọ́ ní ìlú Ìbàdàn yìí àti ní gbogbo ilẹ̀ ìlànà àpapọ̀ lọ́dọ̀ lọ sí ọ̀rọ̀ ní ètò ní ojú ìlú Israẹl. Ìjọ ni mo kí olùkúlù ọ̀sẹ̀dá wà lórí fún ọ̀rọ̀ ṣètò ìwọ̀n ìwọ̀n ìfẹ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lórí nípa tí wọ́n bẹ̀rẹ̀ lórí lórí àtọ̀tọ̀ owó wà ètò ọ̀dùn. wọ́n ní nǹkan tó dùn nípa tọ́wọ́ àti ewu èyí tí àwọn àmì tó ń bẹ nínú àtọ̀tọ̀ owó. tí bá máa ń ṣàlàyé lọ́rọ̀ báyìí mo máa ń lò ó sí àwọn ọ̀rọ̀ kan ṣe gẹ́gẹ́ bí olùkọ́ dínà látara pé kí ni ojú ọ̀nà tí ẹni tó fẹ́ sọ ọ́ fún ìgbà tí ìgbà kọjá rẹ̀ yìí tó ti jẹ́ pé ó ṣe é níwọ̀n tàbí ọlọ́run ṣe fún ní agbára gbẹ́sì lórí tọ́lọ́ ló ń ṣe lọ́wọ́ láti fi kalẹ̀. àwọn kankan wá ń bẹ tó ṣe pé ìyá máa rí ní ìṣòro nígbà tí wọ́n fi ń ṣe látọ̀dọ̀ àwọn tí wọ́n bá fẹ́ fi àkíyèsí yẹn. tó kí ẹni mo wá ń fẹ́ ṣọ́ra níbẹ̀ tí wọ́n bá fẹ́ ṣàlàyé nípa ọ̀rọ̀ sufi àkọ́kọ́ náà ọ̀rọ̀ sufi kì í ṣe nǹkan tí ẹ gbọdọ̀ dákẹ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà ó dà lágbàáyé kì í ṣe ń tí ìyẹn gbọdọ̀ dákẹ́ àmọ́ nígbà kan àwọn èèyàn máa ń sọ̀rọ̀ sufi dáadáa mọ̀tílẹ́nu ìjọba yìí àwọn ẹgbẹ́ dákẹ́ nípa rẹ̀ bẹ́ẹ̀ sì dáwà lórí sọ̀mọ́ ọ̀sẹ̀lẹ̀ dáwà tí kò fi àìlélẹ̀ fún àwọn orúkọ tó yẹ ká pa àwọn olùkọ́ olùṣọ́ bóyá ni pé gbogbo àwọn tí ẹ bá ti ń ráńfà láti ṣàlàyé rẹ̀ ìwọ́n máa ṣàlàyé rẹ̀ yìí ó láwọn ṣàkíyèsí lára ìdákẹ́yìn lórí ọ̀rọ̀ àwọn oníṣòwò àwọn ìlú ìtẹ̀ ṣe pé ó ti fẹ́ máa ìrànwọ́ ẹgbẹ́ mọ̀lẹ́bí à wọ́n yìí òun náà kó pè fún náà iṣẹ́ tó kú sí eléyìí àjọpọ̀ sófin ní jáde nínú ọ̀rọ̀ yìí ìdúrójú fa ni pé ìdákẹ́kẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ mọ̀sọ̀lẹ́lẹ́ ọ̀rọ̀ lóṣooṣù àbíkẹ́ lọ́rọ̀ ẹlẹ́gbẹ́ kan àwọn àmì tẹ̀lé tó tẹ̀fíìrì. àwọn àjẹ ọmọ ní sísí ìfẹ̀yọ̀ àlẹ́ abẹ́bẹ̀ àgbẹ̀ wọ́n yí kẹ́lí ní ẹ̀rọ ẹ̀dá mi orí abúlé wọn ní gan ó lé ju gbogbo àwọn táǹkà yìí lọ ó lé àwọn táǹkà yìí lọ tòtí bá fẹ́ ṣàlàyé báyìí ìyá bá fẹ́ kọ́ mọ iye ẹni tí wọ́n bá ń gbọ́ àlàyé yẹn ibi kó mọ̀ tí o gbẹdọ̀ dákẹ́ nípa rẹ̀. ọ̀rọ̀ pẹ́ mẹ́ tí wọ́n ti fi ọ̀rọ̀ àìní yìí ní àdìsọ́ rẹ̀ yìí wọ́n fi ọ̀rọ̀ wá jù. àmọ́ ìdí wọn lẹ́ni pé ọ̀rọ̀ yẹn afọ́rọ̀ yẹn kò lọ́dọ̀ àìní yìí kò lọ́la sí àdúgbò rẹ̀ fún ìyá ọ̀sọ́. àmọ́ afọ́ àwọn ọmọ ìṣàlàyé pé tòun ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí òdodo wà ní ìrẹ̀lẹ̀ kí ni ọ̀rọ̀ náà ṣe wá ọ̀rọ̀ nípa ṣína sákàtà ahlùlhàk ànìlbàáfíl tọ̀wọ́sánà ahlùlbàáfíl annahum ala haqqin títí ńgbà tí àwọn tí wọ́n dá òdodo mà tó dodo ń bẹ lọ́dọ̀ wọn ìdàtàn تواتر أنهم على حق وقال أنا ربي لا كل يوم ṣùgbọ́n náà máa ń ṣe nǹkan ṣe lọ́sọ̀rọ̀ pé ẹ̀rọ ìlẹ̀ wa tí ẹ̀ bá ń bèrè fún mi wọ́n kẹ́ ní orí àwọn tí wọ́n máa takò yín wọ́n kẹ́ lọ pàkíyèsí ìyóhùn ọ̀bẹ́ni tó ti gbọ́dọ̀ máa wo ọ̀rọ̀ aburú mìíràn tó bá kan náà bí kíní ṣe jẹ́ irọ́ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú Islam àwọn tó ń gbé lọ́wọ́ gan-an ọ̀dákẹ́ ọ̀dákẹ́ wọ́n ń bá iṣẹ́ yẹn lọ ìpèpè sí wọ́n ń bá lọ ni sọ̀rọ̀ ìgbà tí wọ́n bá lọ yẹn àwọn tí wọ́n rí pé wọ́n ń ṣe nǹkan tó ń yàtọ̀ síta wọn wọn ọ̀tá kò wọ́n wọ̀ ní wọ́n kàn rí pé wọ́n ń ṣe nǹkan tó ń yàtọ̀ síta wọn wọ́n sì máa sọ fún wọn pé a àfẹ́fẹ́ ya mú sáwọn eléyìí o nígbà ń ṣe yìí níbi ọba mú ní o ìnípa wọn ní kú sí ọ̀nà ṣe bẹ́ẹ̀ tó pàtàkì lọ́dọ́ bá ti di pé wọ́n ń dìde sí wọn pé a nígbà ń ṣe yìí ọ̀dà àwọn náà mọ̀ wá gbìyànjú láti fẹ́ máa lẹ àwọn nǹkan tí kì í ṣe ara aburú tí wọ́n ti tí kì í ṣe nǹkan tí wọ́n ń ṣe wọ́n fẹ́ máa lè rán wọn mọ̀ pé wọ́n ló sọ kó kọ́ ọ́ lọ́ọ̀ ló ṣẹlẹ̀ láàrin fìràhàn àti nàbí ọgbọ́n ní ọ̀sà alẹ́ ìṣọ́lá ọ̀sán ọlọ́run sọ̀rọ̀ nínú sọ́lọ́tọ̀ tó fẹ́ràn ayé àti òṣèlú àwọn ọmọdé lẹ́yìn ìṣẹ̀tọ̀ ọ̀jẹ̀ ọlọ́run bá ní وقال فرعون ذروني أقتل موسى وليضع ربه inni akhafu an yubaddila dinakum aw yudhhir aw an yudhhira fil ardi fasad fìràwọn ní a ìpè dàrú ní aqtul Musa ìtò ṣẹlẹ̀ ní pé mo ti wá sí sábà yìí mo fẹ́ pa lẹ́bẹ̀ Musa ni mo fẹ́ pa ẹni pé nígbà tẹ́lẹ̀ Musa bẹ̀rẹ̀ sí ní pépè ní ìpèsè tó ní pé ó ta ko tó ń gbé lọ́wọ́ olóhùn ṣetán láti pàdé ìmúlá kọ́dà mo fẹ́ kó bẹ lọ́rùn rẹ̀ kó pe ọlọ́run ọba rẹ̀ nínú sọ̀rọ̀ torí pé kí ni ó ní ìní àkọ́kù ayélujára ti lè dé ìfẹ́ kí múlá kó má ba ìdè jẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀ ń sọ̀rọ̀ àwọn in alẹ́ ìjìnlẹ̀ bí ọlọ́run ìmúlá ìgbé yóò bẹ́ẹ̀ sìn ọlọ́run jẹ́ yóò dẹ́sì òun ẹgbẹ́ bá wọn títí wọn fi máa sọ fún ní súnà pé ẹsìn ń ba yé jẹ́ ẹsìn ń da ogun nǹkan rú ẹsìn ní gbogbo nǹkan ọ̀dá tó ìyẹn yóò máa ṣẹlẹ̀ náà lè gbọdọ̀ dákẹ́ ọwọ́ ni àwọn ẹ̀yìn ọ̀bẹ̀ yọrọ̀ sí ọ̀rọ̀dẹ́ fásitì ẹ̀mí kò fọ́n pa padà máa di pé yóò máa ṣèbàjẹ́ lórílẹ̀ ayé táwọn èèyàn sì máa rí báyìí ẹ̀wọ̀n oníbàjẹ́ ńláńlá àgbà oníbàjẹ́ ń sọ fún ànábì ọlọ́run pé yóò dábàjẹ́ lórílẹ̀ ayé iná ni ẹni tí ó bá ti ń rí àwọn onísúfí àwọn oníbàjẹ́ míì ìyẹn gbọdọ̀ dákẹ́ torí àìsàn mú olè olè ó ṣe kíní yóò mú lóko ń gbé ọ yóò mú lóko bẹ́ẹ̀ náà ni tí ìyẹn bá ti ń dákẹ́ lórí àwọn ìbàjẹ́ oníbàjẹ́ ó padà máa gbéra rẹ̀ hàn yóò mọ́ wá sọ fún ìgbẹ̀fẹ́ rẹ̀ wọ́n ń ṣe dáadáa nígbà ènìyàn yìí á èyí ìyá rẹ̀ yìí yóò àwọn ọ̀pọ̀ ní oníbàjẹ́. sọ́bákan náà tí a bá dákẹ́ báyìí yóò máa jẹ́ tẹ̀lé àná lẹ́kọ̀ọ́ yóò máa jẹ́ ìpàkíyèsí wọn ìtumọ̀ ọ̀rọ̀ táà ń sọ nìyẹn láti ìpàkíyèsí wọn pé à ẹ̀yin náà rẹ̀ yìí jẹ́sìn ọlọ́run lélẹ́yìí ṣé islam lélẹ́yìí ṣé sunna lélẹ́yìí torí ṣẹ́rẹ́ ní tí máa padà débẹ̀ ẹni tó bá ń gbọ́ ọ̀rọ̀ súfí nígbà míì ẹni tó bá ń ka ọ̀rọ̀ súfí nígbà míì yóò máa bẹ̀rẹ̀ jẹ́ tó ń gbàtà bá bẹ̀rẹ̀ tó bá ń sọ pé ilmuna hada mabniyun على الكتاب والسنة وني ما هو أو طريقتنا هذا طريقة أربعة مبنية على الكتاب والسنة وني السنة àti Al-Qur'an náà wọ́n gbé ìtẹ̀lẹ̀ lérí ìfọ́sí àwọn nìyẹn náà fi mú táwọn ṣe nìyẹn náà làwọn tó lé lérí ẹ̀rì kọ́rọ̀ tó tó ọ̀rọ̀ tó dáa ni àmọ́ tí ẹ bá tu kalẹ̀ ẹ wà ní àá sílẹ̀ náà ń dáná Qur'an eléyìí ń dáná hadith eléyìí ń dáná lọ́sẹ̀ sí àwọn àtọ́jú àwọn sàhábà ẹni rí so kí ni ẹ̀rọ kó tẹ̀sẹ̀ lẹ́nu mi kí ẹ̀gbọ́n tí àbúlé ẹ̀sìn pàṣẹ ọmọ mi ni ẹ̀gbọ́n tí kìnìkan mi ni ẹ̀gbọ́n tí àbúlé ọ̀rọ̀ jẹ̀ lánàá mi ni so màá padà wá síbi àwọn ọmọ ẹ̀mí yìí náà bákanáà tí àbádákẹ́rà yìí yóò máa rẹ̀ jẹ́ ẹ̀rí ìsọ̀rọ̀ súnfí ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ à ń tàn wọn ni pé lóòótọ́ ṣe yìí torí bí onífẹ̀ẹ́ ló ti kọ́ sára wọn bẹ́ẹ̀ náà ni inú fẹ́ ṣètọ́ náà ìgbẹ̀rẹ̀ àbẹ̀kọ́ sí ọkọ̀ tẹ̀ débẹ̀ irú àwọn tí wọ́n kọsẹ̀ débẹ̀ yẹn torí ẹ̀mí ẹ̀sìn ọlọ́run ni wọ́n fẹ́ ní ẹni tó ti máa ń bá sọ̀rọ̀ nípa ní ṣe olùkúṣẹ́wọ́ ní ha kò rí láyé bí kẹta kọ̀ǹdẹ́ òṣèlú ìgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ mi lè gbé ọkú lára wọn ah, ọlọ́rẹ̀ yìí iṣẹ́ ah, àwọn iṣẹ́ àwọn ẹgbẹ́ bí olóhùn ní mọ́ kì í ṣe pé ń tuntun jàmbá o ẹ kún ìlà ìpàkà so náà ni ẹ gbọ́dọ̀ máa ní oṣù báwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú súnfí náà wípé tó náà gbára níbi àá ah, ah, ẹ̀yìn tí ìyẹn ń bá ti bọ̀tọ̀ múlẹ̀ rẹ̀ ẹni láti bọ̀tọ̀ ń takò súnfí ah, ẹ parẹ́ ẹ parẹ́ wàláyé ló ń sọ pẹ̀lú pé ha ọ̀nà àwọn ẹni ọlọ́run ọ̀nà àwọn ẹni ọlọ́run lẹ́lẹ̀ ń takò báyìí ní ànábì tó fi lànàbì tó fi ní tòkòdì sọ pé ń sọ ní sọ àjòjì sọ pé bó ṣe rí lẹ́nu látara pé padà rẹ̀ ini. rẹ̀ pé àrùn tó kù lọ́dún kì í. orang wọn ni èyí ti dákẹ́ láti lọ sọ̀rọ̀ nípa àwọn ẹni sùúrù. Sọ́lá sọ pé sùúrù ẹ̀rí ọ̀rọ̀ tí ó ká lọ́pọ̀ láti mọ ẹni ìgbìlá ni. Tùbàtí ọlọ́run kí yẹn padà wá bẹ̀rẹ̀ fún ní lórí àwọn àkíyèsí níbi ọ̀rọ̀ sáwọ́ ṣíṣe ọ̀nà làwọn ń pè ní sọ̀rọ̀ yẹn kọ́ ṣe ọ̀nà làwọn ń pè ní sùúrù ṣe yẹn bẹ̀rẹ̀ fún ní ṣe ìwádìí ipò nínú tíra òun ní sùúrù gẹ̀gà yẹn bẹ̀rẹ̀ fún ní ṣe ìwádìí tọ́pìkì tí mo fẹ́ sọ̀rọ̀ lérí ọyẹ àtọ̀tọ̀wọ́ wà kòtòrò ẹni pé kí ni jẹ́ sórí kí ló ń pè ní tọ̀tọ̀wọ́. bákan náà àwọn ẹlú aburú lè ń tẹ̀lé ìlú sórí. gbogbo tẹ́lá ń bá ìyá ló sọ ta nǹkan yẹn nǹkan yẹn láti nínú rẹ̀. dábàá kan takò látọ̀ nítorí náà kẹsàn-án tó dá fún bẹ́ẹ̀ àwọn ará burú ìwọ̀n lọ́tọ̀ ọ̀gá ẹ̀kọ́ ìtàgbélé mi. ó bẹ́ẹ̀ lọ sí ó ti máa ń fìyàn lọ́kàn lálẹ́ ọ̀nà kàlàfíà wà á tẹ́lẹ̀ máa ń lọ lọ. wípé gbogbo ẹbí bá ń ta kàlàfíà ìdí ìlọ́jú lọ pé sọ àbúrò náà ṣe sọ àbúrò náà bá wọn ṣe. هذا والمسيح وأن يقوم لنا بالكواكب ومنا في مناهج في مناهج في مناهج لا تنسى قوة tuntun jẹ́ ìyẹn ti tún jẹ́ ẹ̀yìn ní ọ̀dá ọ̀làmọ́ náà lè yọ yóò kí ń ṣe sàlàfíà gangan. a ní àkídà wọn dáhàwà wọn mẹ́tàkì wọn olóko alùsùnà tó ń tó bá ń jẹ́ àbúrú níbẹ̀ ẹ ti ń ṣe lè jẹ́ láburú ìgbé mhm. lábájá ìlú rí bó ṣe lóun jẹ́ sára sí òun agidi agidi rẹ̀ ọ̀dà òun ló lágidi kì í ṣe mọ́náhàjì ní ìkọ́nù mùsùlùmí tí ẹ bá ń wọ pé kí ni ní sábẹ́ sọ̀rọ̀ ẹ sì máa kà ẹ mọ̀ kà ẹ mọ̀ rí oríṣiríṣi mú wa tẹ pé àwọn olóòtú ní rí dìnnáì nípa àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ torí ṣòro kan ní pẹ́ pẹ̀lú wa dàgbà gidi bẹ́ẹ̀ náà ni àwọn sunfi náà ẹ ka oríṣiríṣi fi wọn lára pé bẹ́ẹ̀ tó sọ pé aburú tó ń ṣe rèé o bẹ́ẹ̀ ṣe ń jẹ abẹ́ẹ̀ ni ṣe ń jẹ ìtọ́rọ àwọn àlè àmọ́ pé ń hmm, dùn hmm, àwọn akọ́lé léyìí wọn ò jẹ́ sọ bẹ́ẹ̀ torí nínú tíra àwọn náà ní wọ́n ti mú wa sábà ní àtọ̀kọ́ wó tó àwọn afá wọ́n ní àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lórí rẹ̀ àlejò àwọn ọ̀la ìtọ́jú pé àwọn oníṣòwò ìdẹ̀mí àná náà lè pín ìwọ̀n ogun kí nǹkan tẹ̀ ń pè ní àyílọ́dọ̀ yìí. Ìgbà ká pẹ́ nípa ọ̀rọ̀ èdè. Ó bẹ náà àwọn tí wọ́n jẹ́ àwọn elédè. Ṣé gbígbà tí wọ́n ní tàbọ̀ wá fà wọ́n láwọn gbọ́ inú ìlọ́rọ̀ ní tàbọ̀ wá fà. Wọ́n ní kẹ́lẹ́mẹ̀tún ẹni mọ́kútàlá kan. àbí mo wà nílẹ̀ dáa. لا يشهد لها قياس ولا اشتقاق في اللغة العربية من الإسلام العرب به هذا المبدأ المدير المبدأ به الزجاج ó إن كان في ní كان ní tàkàn wá bá ó ní lábáwọ́ mọ̀ láti rẹ̀ ní èdè fọ́kàn dákalẹ̀ ni gbígbé nípìyà kí ni ìpìlẹ̀ rẹ̀ àwọn oníyẹ ó ní báwa ní sọ̀wáfà wọ́n kì í kó ogun sùúrù wọ́n ní sọ̀wáfà ogun irun àwọn kẹfìrù sùn ẹni pé irun pọ̀ lára rẹ̀ sọ̀rọ̀ mi ní sọ́wọ́ ní sọ̀wáfà ó ní ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀kan náà ní ti lọ́kọ̀ bẹ́ẹ̀ wọ́n pè ní àlùkòṣẹ́ ibi náà kọ́ ní àwọn oṣù fi lò fúnra òní sí ra lọ́la kàtà pé àlùfáàlẹ́sù àlùkòṣẹ́ ìgbìyà kíra oṣù fi lò òun ní ní kàlẹ́dẹ́ ń sàlàyé ìtàkọ́lù ó ní àtàtọ́wòfò ó ní ọ̀rẹ́wàtò láàpọ̀lá ṣèkìyà ní fìdí náà ní àwọn oṣù fìdí náà ní ọjọ́ ọ̀rẹ́wàtò yẹn náà àná inú ni wàhálà ni sófin gángan nípa àwọn òṣèré yanjú níbẹ̀ ní ọ̀rẹ́ sálà òṣèré rẹ̀ gbàtọ́ fẹ́ ṣàlàyé sófin nú èdè ẹ̀nà òun kan lákọ̀ inú ní sẹ́yìn lásán kan ní inú tó ń lè tó ń parẹ́ ẹ̀jẹ̀ ìdí àmọ́kọ́ ní pé nínú èdè lọ́wọ́ ní ti ń jẹ́ lélẹ́yìí àwọn òṣèré yìí tó yẹ kì í ìgbàmí ìyẹn náà nínú ìtura nǹkan olóògbé nǹkan yẹn ti ó sì ní nǹkan tó dáa màá kọ́ wọn pé láwọn ọ̀sẹ̀ àṣàtà tó tó ti rà ìtura ìtura yóò pè náà nìyẹn ẹ̀kún náà fún bẹ́ẹ̀ nǹkẹ́ wá ń ṣe yẹn láwọn ni mo gbà pé wọ́n lè kàlùkù lọ́rùn ẹ̀yìn ìhàkọ́ àyíkì sọ̀rọ̀ kí n tó kàn wá lọ́gbẹ̀ ni pé n tí nǹkan yẹn ń jẹ́ dandan tó yóò lọ àwọn wá sí ọ̀dà kí wá ní àwọn oníṣòwò kí ni wọ́n lè jẹun fi sọ pé sófì làwọn ń ṣe. nínú àwọn tí èèyàn lè wo ọ̀rọ̀ náà làwọn tó wá ń jẹ́ àbá tó làwọn jẹ́ àbá nínú wọn. بالرزق الجنيد جنيد هو محمد الجنيد إيه، هو محمد بن قاسم نوع قاسم من السوسيين هو القرآن هو وعتاجي ومني قال جيب كلمة تصوف قل أن تكون مع الله بلا علاقة هو في الأولون kò mọ́ ní ìtàníjáre kankan ọkọ̀ wà pẹ̀lú ọlọ́mọdé láàrín àpọ̀ tí o sì ń kankan ní oṣù wa àtọ́lọ́mọba rẹ̀ pọ̀ ọkọ̀ wà pẹ̀lú ọlọ́run. تو محمد بن جرير محمد الجرير على مطلع أبو محمد الجرير وفي هناك من جاء التصوف وتنبي قل هو الدخول في كل خلق سني بالخروج عن كل خلق سني ṣẹ̀gbọ́n aláwọ̀kọ́ ní kí ọwọ́ pẹ̀lú ọlọ́run kó má sí àlàáfọ̀ láàrin yẹn kó má sí kí nípa ní ọ̀rọ̀ ìbátọ̀ yìí direct contact pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ lòun kò ní sẹ́kùn sí ọ̀kan nínú òun náà tó jẹ́ àgbà Abu Muhammad al-Jalil ló tún dáhùn pé ìwà ní jẹ́ súnfí kí o níwà ní jẹ́ súnfí sọ Amr bin Uthman nínú àwọn àfa àwọn náà ni wọ́n bèèrè pé níjẹ́ tàbí ní àyẹ̀ kúrò láàá fi kulli waqtin bima huwa awla bihi kó máa ṣe nǹkan tó yẹ kó ṣe ó ní tó bá yẹ kó máa ṣe lásìkò kan tó bá ṣe ń ṣe nǹkan yẹn wọ́n ẹwu àfa mẹ́ta ńlá ńlá láàrin wọn ẹ̀wọ̀n kan tí wọ́n ń sọ ẹni pé kàárí fún wọn sí ìyàtọ̀ fìrà wọn kúrò kò jọra wọn rárá ṣàárá ni sheikh abdulwahab ṣàárá ni náà wọn àfa àgbà wọn ní sókè lòun náà òtírà rẹ ọkọtírà tó pè ní àtọ̀bọ̀tán àtọ̀bọ̀tà bàtà bí ṣe ní nípa tó kù ó ní ẹgbẹ́ àwọn عن علم انقضح في قلوب الأولياء قل لي إيماني لرسول إيماني ìmọ̀ tí máa ń bọ́ sínú ọkàn èèyàn yóò bọ́ sínú ọkàn àwọn wòlíì tó ìgbà tí iṣẹ́ ìnáwó tààrà afidẹ́tò ọ̀hún ìwà àtẹ̀tọ́kẹ̀lá ẹ̀mẹ́lì bí ó kẹta lè náà ó ní ìgbà kọ́kàn wọn ti mọ́lẹ̀ kí ló jẹ́ kọ́kàn wọn mọ́lẹ̀ ọ mọ́lẹ̀ pẹ̀lú ìlú alukọ̀hán ìlú súnà ó ní látara ìmọ́lẹ̀ nínú súnà àti alukọ̀hán yẹn ibẹ̀ ní sùn tí mo wá ń jáde nínú ọkàn tó ń pè fún ìgbà yẹn lára àwọn ẹ̀mí ẹ̀rọ gbà fọ́nàrí àdìṣẹ́ àṣìṣẹ́gbìlì ṣùgbìn tí ó ṣùgbìn náà ń pè pẹ̀lú àpá àgbàlú àwọn àpá àgbàlú rẹ̀. òun ni àṣìṣẹ́gbìlì tí gbàgbọ́ bí ó ní bẹ́rẹ̀ ń bá sọ́wọ́ máa ń tó kùn wá. wọ́n yẹn ẹ wọ àwọn àkóńṣe sí nǹkan tìlú ìdákùn sí pààrí ìgbọ̀n tó jọra wọn tó jọra wọn tó ìtumọ̀ rẹ̀ ní pé gbọ́ǹkàkú ṣe ń rí dáńpẹ̀ ní sórí sí lọ́dọ̀ ara rẹ̀ lókàlùkù fi ń ṣe pààrí ìtù rẹ̀ lápòjẹ́ ní kẹ́lẹ́ kọ́kọ́ tó tó ń gbé kàlàfíà káwá pé àfààní wa kalẹ̀ fún ẹ̀ ẹ̀ máa tàbí kàlàfíà ẹ̀ ń gbé ọ̀rọ̀ kálẹ̀ ní gbogbo wọn sọ̀rọ̀ ó lè ṣe kí ìdárọ̀ wọn ọmọ ìyàtọ̀ wọn àmọ́ ẹyọ kánádà padà gbọ́ pé ẹ̀kan kánádà ń gbé jọ ń sọ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ní ẹ̀dẹ̀ báyìí kan ẹ padà rí pé nǹkan kánádà ń jọ ń sọ ìbára kan lè yàtọ̀ àmọ́ ti tún fi ìbára yìí kọ́lọ́ yàtọ̀ pé ìbára wọn yàtọ̀ ọ̀ mọ̀tìmú ni tí ọ̀rọ̀ wọn kó sínú ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó o túmọ̀ sí pé ìdápẹ́lẹ́ tàbí owó ìdára kìí ṣe nǹkan tí ó ń yá ìyè òbí nígbà tó ń ṣàlẹ́yìn àwọn oníṣòwò ìsìn gẹ́gẹ́ tó apá ìjẹ wà láyé lónìí yóò ẹ̀fí wá ń ṣe ṣe ọ̀rọ̀ yìí ti yanjú tó lè mú kẹ́lẹ́ ẹ̀yọ̀ kan wá àbí kò mú tààrí fún ẹ̀yọ̀ kan wá pé kí ń jẹ́ tó fi nì. ìyá lọ́wọ́ bí ó lè ní kí ń jẹ́ sàlàfíà fún ẹ̀yà منهج الرسول على فهم سلفي أو على فهم أصحاب النبي صلى الله عليه وسلم المثل في بارع نزع عمل كان من كل دين كان يقصان فلان سون سوفي كتول جاتي tí ó sọ pé ní yẹn sún fèrè pẹ̀lú àárín ìfọ̀ ẹ̀yọ̀ tòun ti ń challenge gbogbo ẹni tó bá ń lu sókè náà pé tó bá tó bẹ́ẹ̀ ní táwọn tó ṣáájú ní òòlù tí wọ́n rí ṣe tó bò lẹ́nu bẹ́ẹ̀ ṣe. tòun náà ti ń súnfí mi ò fi ní lẹ́sìn mọ́ra rí kí wọ́n ti ń ṣe ní Sudan tó ẹ̀rí gbé yàtọ̀ sí wọ́n ti Nàìjíríà tí wọ́n ti ń ṣe Nàìjíríà yàtọ̀ sí wọ́n ti ń ṣe níbo míì ẹlẹ́yìn ní àwọn ti báyìí ní àwọn ti báyìí kìí kan àwọn Sudan tó lọ ṣe mọ́ àwọn òfin kìí yẹn wọ́n sì ń ṣe ní nọ́ọ̀sì náà láwọn àwọn kàbílẹ̀ yà tó ṣe àmọ́ mọ̀ pé wọn bí wọn dá tó wá jọ òun nílò nílẹ̀ Yorùbá wò lé náà kí ni nǹkan yẹn wọ́n ní àbíkiri kan tó ṣe wọ́n pè ní àbíkiri wọ́n yá ni ni. ni. ni bí ah, ìrántí ọkọ mi yẹn náà so wọn máa wọn máa ń dá sí i wọn ní ìlú ńlá pẹ̀lú ọmọ rẹ ìlú ńlá wọn gbé báńkì yẹn wọn gbé kọrọ wọn ní bí àwọn kìnnì pẹrẹ agbóró tí wọn gbé gbàgbàgbàgbàgbà ọmọ mi gbára báyìí ṣùgbọ́n ọdún tó máa bẹ̀rẹ̀ tí wọ́n wẹ̀ wò lẹ́nu rẹ̀ ah ẹ̀rọ ìdílé ìwọlé lẹ́yìn nínú mọ́sálásí ọmọ ìlú agbègbè gbọ́kọ̀tọ̀kọ́ agbègbè ní ibi kìíní kàbí sanadúró tó ń gbà wọn tó wọn tó wọ́nrọ́wọ́nrọ́wọ́n tó kìíní kẹkẹrẹ irin náà ní ìlú agbègbè ara ńlá wọn gbàgbàgbàgbàgbà tó wọ́n ti mọ̀ lù ú tó ti mọ̀ lù ú bẹ́ẹ̀ àdìsẹ́ níta náà wọ́n lù ú bẹ́ẹ̀ papọ̀ tó tó ń lọ pé ilé àwọn ènìyàn fọ́ ní lórí òbí a ìlú mọ́sálásí ẹ̀rọ ń ṣe léyìí wọ́n ti mọ̀ pé àwọn dáná ó lè ṣe. so etí ń jẹ́ súnfí ní ṣókí iná ìlẹ̀lẹ̀ yìí àwọn àlejò wa ń sọ pé sábà ní ẹ̀ka làwọn etí ń jẹ́ súnfí ilẹ̀ ẹ̀wọ̀n náà ní kí wọ́n fọ kàyàn wá ní ìrọ̀síráyé bá tó súnmọ́ lọ́rùn tó ó lè ní ìjẹ́ bẹ́ẹ̀ fẹlẹ ìgbàgbọ́ rẹ bá nínú yẹ bẹ́ẹ̀ kí ọkọ kàmá kí bẹ́ẹ̀ ní ìsìlámù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọsìn tó máa tó kọ mí tí wọn jẹ tó yí sábẹ́ ìwọ ayé ta kí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ní jẹ dúró tó jẹ tó ń kọ ní fún bí sábẹ́ ìwọ sọ wọn náà ni kí bẹ́ẹ̀ ní ìsìlámù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ tó kọ ní fún bí ajẹ́ tí kì í ṣe ń bẹ́ẹ̀ ṣẹ́lẹ́yẹ súnfí ẹnu tàbíkùtà mẹ́rin orí kà nínú ẹ̀yìn tíra ṣẹ́kà adam láì pé bóyá àtàkọ́gbogbo àgbẹ̀ta náà wọ́n pè bí a bá àwọn ní àgbẹ̀ta wọ́n wá wọ́n ní àtàkọ́wọ́ wọ́n ní alàtúnfì wọ́n ní kúkí làwọn lókùn tó bá jẹ́ pé tó ń fi òun náà ní àrùn fífà àrùn fífà wọ́n ní òun ní nǹkan tó ṣe pé yóò kàn gbé ìgbéyìí ní ìgbéyìí tó ṣe lè yọ̀rọ̀ àdúrà àbùṣà wa ní kókó tilẹ̀ kàtí nǹkan kan tó kàtí wá sí ọlẹ́mìí bá ti wájú ọlẹ́dẹ̀ kó ti pé orí bẹ̀rẹ̀ náà wọ́n ní àìsí fẹ̀sùn wà ẹ̀rọ fáwọn bí ṣe kàdá mọ̀ sọ́run pípé tó wá ní pé kí ní sàtúrò fún ní àìsí fà kàtó máa ń mú tí wákàtí wá sínú yàn pẹ̀lú àtó ní ṣòro nítorí wọ́n ti bá jáde ńlẹ̀ ọmọ ọba lọ torí oríṣi ìsìláàmù ni ìlú ìsìláàmù èyí ti ẹni pé ibú ṣe gbé nínú kí wọn fi ṣe Islam láéláé lè lọ rẹ ẹni tí wọn sọ lẹ́sẹ̀ pé òṣèré àwọn kan lẹ́ẹ̀kan ní kúrò àti tó ń tààrí ìlú sọlá òṣèré àti ń tààrí ìfọ̀sọ́wù yúdú ẹlẹ́yìn èjì fọ́ọ̀mọ́tì oníkàkọ́kọ́ wù علوة لا صلح فيها ní wàhálà ni àwọn òbí àtúnṣe sí ẹ̀rọ tó wà láti ní àtọ́wọ́ ti dàkàlẹ̀ àwọn oníṣúfì náà lọ́ba ìṣòrí ayé ara wọn ni àfa àwọn ńláńlá ni ìṣòlẹ́kùn àfa àwọn náà máa ti kíní yìí ọ̀nà tí tó ń le àwọn òrèrè ìdàgbìdì kan ó kó dààmú báwọn wọn ní wọn sàlàyé súfì ọ̀tọ̀ ní bí ìsọ̀tì ẹ̀ wọn náà sọ tiẹ̀ àtàtọ̀ pé lẹ́nu nípa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ìjọba tó sọ lẹ́nu pé ẹ̀yìn olùkọ́ òun ní orí ìṣìkọ́ orí ìṣìkọ́ nítàtọ̀ náà ni pé tẹ́ bá sọ pé wọ́n bá pè é pé rúfí nínú ìṣìkọ́ òun ká sọ pé ẹni tí ó wọ́n sọ òun àṣọ olóhùn àṣọ oníhùn àwọn tó kìkì ta kó pé òun iṣẹ́ àwọn. tàtọ́wọ́ káwọn ẹni ní ṣe pẹ̀lú àtọ̀ náà lọ́pọ̀ ní wọ́n pé lẹ́yìn tàtọ́wọ́ fi lóṣù sóòtù wà ní kálàkì pẹ̀lú tàtọ́wọ́ fi lóṣù sóòtù wà ní kólùkì wọ́n ti fi lọ lóṣù máa tàkàtà wọn á ń tọrọ kún جرح السلام وأكثر الجمعة وتسقي ورب لا زجاجا لا يشغله حب لا يشغله عن حب الذي خلق الإنسان من خلق فطلبنا لا مثل الخيل تحسبه ناجم فذاك من العارفين او عند الحارفين شكي وان ذاك لم يلبسه ملبسه ودام ان لبس معصور ولم يفقه يعني هو اتوه ان شاء الله حديثين في حاصو إيه يسو في لغه في حاصو إيه سو كوين تنجا في هنا يقول لك ودانيوا تنجا في لغه ما ومن هنا يقول لك ودانيوا ẹ̀yìn tí ló pé ẹni ìyẹn ni ọlọ́run ni ní ilé rí ibú ńlá kìíní àbí tòun ń pa kókó kìí ṣe akọni ọdún tó fìlẹ̀ lẹ́ńtọ́ kọrin yẹn òfin ọ̀gbìn fúdì ló kọ́ ilé wọn lè bá sọ ní dúdú lódùn tó bí ọ̀rọ̀ sunfi sábà ní pààrí sunfi òṣèlú ọ̀gbẹ́ sábà ní nínú ọ̀dọ̀ àwọn onílùgbà sábà ní sùúrù sófi abẹ́ yọ ní sísá rẹ̀ sábà ní sófi sófi ẹ̀yìn sábà ní ìmọ̀lódìwá báwọn láti sọ wà fà sábà ní wọ́n tẹ̀lé ní rẹ̀ sábà ní wọ́n fi sófi ní àwọn àpapọ̀ ipe torí orúkọ táwọn ní tuntun láwọn ní jẹ́ wọ́n láwọn wá láti di àpọ̀pá tẹ̀bàndínlọ́ kí gbólókù ti fi wá gẹ́gẹ́ pẹ̀lú ní kẹ́tọ̀ tó fi wọ́n látara àpọ̀pá òun kí nǹkan mọ́ àbíkọ́ ní àpọ̀pọ̀wà àwọn tó wọ́n mọ́ àbíkọ́ pẹ̀lú àsúfà bákan náà yóò fi ní àsúfù àwọn afọ́ àti gbogbo mẹ́rin yẹn súfù ń lọ lọ́wọ́ ju tuntun ká ní sọ̀fà láíláí kò lè jẹ́ nígbà tó jẹ́ sófì ìjọba jẹ́ náà ní sọ̀fà yìí. tó pé sọ́kù àbá ni tó yọ̀ọ́ jẹ́ sọ̀fà wíyù náà nígbà tó jẹ́ kò lè jẹ́ sófì láíláí àmọ́ tó wáyé pé sùúrù ẹ̀hẹ́n aṣọ olóògùn náà lè yọjá rẹ̀ pé ẹni tí wọ́n sọ olóògùn bá mi sùn fi ẹni tí wọ́n sọ olóògùn lọ́wọ́ ìṣàlẹ̀ pàwọ́ láwọn òṣìṣẹ́ ká máa fi ọ̀rọ̀ àbọ̀rọ̀ sí ọ̀rọ̀ àwọn pé ẹ̀mí làwọn bá ṣiṣẹ́ ẹ̀mí lè máa tó bí wọ́n ṣe lè fi àfọ̀fà àfọ̀fà. sófin ǹjẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lórí oyé àlẹ́sẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àlẹ́sẹ̀ ọ̀nà ìyẹn tó ti kó gbọ́ ẹ̀ tó bá gbọ́ rí tó bá ló gbọ́ rí kó mú wa nínú hadith ni nínú Qur'an ni nàbí ọ̀gbọ́ rí àwọn sàhábà àwọn ọ̀gbọ́ rí ọ̀gbọ́ rí àwọn tàbí ẹ̀rọ òun ọ̀gbọ́ rí ìsúfí kódà Hasan al-Basri táwọn yẹn máa ń lọ́rọ̀ náà ọ̀rọ̀ ìrọ̀jọ́ bẹ́ẹ̀ láíláí fún ìbákan ní ìṣara yín kì tó ní sórí tí wọ́n gbọ́ yóò tí Islam pè wá sí

tó tọ́ lójú kó jẹ́ káàdì rí àyè ọjọ́ ti jà ní àyè tó gbajúmọ̀ náà nù tó bá kó bá lè ṣe mùnà wọn ṣàpè á ní tẹ́tí tún fi rẹlẹ̀ ìmọ̀ ń ṣàlẹ̀ yìí pé àwọn ti rẹlẹ̀ kò sì rẹlẹ̀ lé ní kì í mọ́ ọ̀dọ̀ lẹ́yìn tó wọ́n ọ̀rẹ́ ọ̀rẹ́ gbé tó ṣe pé bẹ́ẹ̀ kì í lé tó kí á gbà ní ìyẹn ni máa dúró kọ́ ìyẹn ni máa ṣe àwọn kankan míì ìfún ọwọ́ mi ìtàn ṣe wọlé bí káwọ́ tó sọ lẹ́lẹ́kan náà tòkẹ́ bá dẹ́kẹ́ tó wà ń wo iṣẹ́ ọwọ́ súnfí ẹwà rẹ̀ gbẹ́gbẹ́ gẹ́gẹ́ ni topic ọ̀rọ̀ kejì ìdẹ̀lọ́wà wà òun náà nìkan tó wọ́rọ̀ ewu ewu ńláńlá náà nítorí táwọn èèyàn ń bà pé ewu ńláńlá ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kiri ní research ètò wa jẹ́ àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí india ti tó kàn islam akéda islam kò yí ọ̀pọ̀lọpọ̀ kúrò níbi mọ́kéwú àwọn èèyàn mọ́kéwú kúrò rẹ̀ tó ní múrẹ̀ tó ní phd arabic islamic sísìnà lè ń bẹ lábẹ́ onísùnfì sókè ló fà á kò sí ìpìlẹ̀ tí a máa fi ń lè rábàlà àlùfàṣẹ́ ìpìlẹ̀ sáfẹ̀ ọ̀mìnà sáfẹ̀ tó fi lè dá irọ́ mọ́ yàtọ̀ sí òdodo àkíyà ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣùkú rẹ̀ àwọn yẹn lọ́dún tí wọ́n máa àtìsọ́ kan ìgbàgbọ́ àkíyà tó ń jẹ́ Islam kò yí ọ̀pọ̀lọpọ̀ mo ń ṣàkóso sọ̀rọ̀ pé ẹni tó bá jẹ́ tó kéwú àkíyà àkídà alùsùnà ìyànké láti ẹ̀dáàdì sáláwì ẹnìyàn wà lọ sáwì ìjọ tó bá dé sáwì náà pàpàdà mẹ́ tí àkídà rẹ̀ bá yí ọ ìjọ tó bá wọ sáwì báyìí ìjọ ìlú ti sàpàdà ìjọ tó bá wọ ọmọ túnfí ìjọ ìlú sàpàdà kó lẹ́gbẹ̀ẹ́ à èwo lélẹ́yìí torí wàá àwọn mọ̀kànlá máa àwọn nǹkan tó ta fọ́ ìgbàgbọ́ náà ló rí lẹ́pẹ̀ á ah, ṣé ń tí àwọn tẹ́yà yìí ni ah, ṣé bá ní ẹlùmọ̀ náà mawdu'un 'ala al-kitab aw mabniyyun 'ala al-kitab wa sunnah ibi ah, al-kitab wa sunnah ló gbé lé lọ ṣé lẹ́yìn náà sí al-kitab wa sunnah ni àmọ́ kitab wa sunnah yẹn ò rí àwọn èèyàn láti á ní àkídà láti di àkídà kàkàdà sọ pé àwọn àwọn ìdàgà tó inú kan tí èyí tó mọ̀ pé ewu ń bẹ nínú sófì sófì mọ̀lẹ́yìn àìlèmìlà olùgbéjà ni wọ́n foundation rẹ̀ gbéjà kí ni jẹ́ bídà àdáadáa lẹ́sẹ̀ ntàlẹ́bí òwúrí ntàlẹ́bí ọ̀sọ́rí ntàlẹ́bí ọ̀gbọ́rí olórí pinlẹ̀ ìjọba fún mi alùbídà bákan náà nítorí wọn kó kó sínú náà nítorí kó sínú súnfí tọ̀ríkà kó sínú bídà náà sùn bákan náà bídà àtúnfí ara burúkú tó kó sílẹ̀ ni pé fíìlì àṣìṣẹ́kùnbẹ̀là yóò fi ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run abẹ́ni ọ̀wá dídú kò dé àbí mo ní ìgbàgbọ́ súfì abẹ́ tí ń ṣe tó ní ìgbàgbọ́ rẹ̀ gbọ́dọ̀ máa ń ṣe ẹ̀rọ pẹ̀lú ọmọ rẹ̀ àmọ́ tí ṣe káwọn èèyàn mọ̀ ní pé ṣé àkídà gan bẹ̀rẹ̀ nìyẹn kẹ́yìn ẹgbẹ́ dẹ́ mọ̀ àbí tí ọba mọ̀ ìjọ tí ẹ bá ń sábà ń ṣe òun lè mọ́ náà ni òun lè mọ́ tí ẹ bá mọ̀ lẹ́yìn òun gbà á kílélẹ́yìn ẹ máa wọ ẹlòmíì yóò kéle o ipe kíyàn ọmọ lọlẹ́ yẹ iṣẹ́ wò lápòjúwe ó ní ẹmọ wà wà kó bá sílé kí ó ń ṣe báwọn ẹlẹgbẹ́ Yorùbá wọn nílẹ̀ Yorùbá yìí tó bá ní من أتى عرافا أو كائنا wọ́n wà ní àwọn adágbígbà adágbígbà wàhálà ìwádìí fún ti kọ́ ilé lónù àwọn adágbígbà àwọn ká ìnà ni àbáwọn tí wọ́n ń gbófá àwọn adáfá tó ẹ máa wọ́n wẹ́n ní ẹsẹ̀ pé adágbígbà àwọn náà lè adífá tí wọ́n gbọ́ àwọn onídàgbàgbà wọn làwọn tó máa ń wọ̀ pẹ̀lẹ́ àwọn adífá àwọn tó máa ń dáfá tó àwọn ni níwà àdìwò nù tẹlifíṣàn bàbá ti rí rí àtùwọ̀ àwọn tán dáfà kí àwọn àpò àwọn onífàánù kàwọn bàbá aláwọ̀ ó yẹ fún wa ìjọ tí ẹ bá wá rí ẹnìkan tó ń gbé pẹ̀síwájú burú tẹ̀lé èèyàn ní pẹ̀lẹ́ yóò fi lẹ̀ pẹ̀lẹ́ yóò fi lẹ̀ tó bẹ́ẹ̀ sì ni ìjọ tó ń kọ́ yàn nítorí ẹ̀ka ń wí fún ẹ̀ ní ẹni tí máa ń ní inú ìfẹ́ na kọ̀ọ̀kan ní ń jẹ́ àrùn. ìjọ tó bá ti rí ẹni tó máa gbé pẹ̀lú iwájú tó ẹni ẹni tílẹ̀ fẹ́ ti lọ́dọ̀ àwọn ẹni fẹ́ lè fòlè ẹni lè fẹ́ à kílẹ̀ kiri nítorí àbọ̀ náà lè yí o. so kí ni kó bá àwọn èèyàn gan látara pé kí ni ìdí ń jẹ́ àtọ́kàn àkídà nípa dídá ẹ̀mọ́ máa kéré mo sọ lẹ́ka pé tó fi ìgbọ́ ẹgbẹ́ lélẹ́rí kò fi ń ṣe àkíká ìsinmi ọ̀rọ̀ yẹn dùn lẹ́nu wọn ni wọ́n máa tọ́ kò sẹ́ńtì ìmọ̀ náà wà bá tó fi náà fún àwọn àwọn àmọ́ at the same time náà lẹ́yìn tí ìrírí gbé à ah, wọ́n lọ sọ pé Al-Qur'an àti Sunnah lẹ́yìn lò eléyìí ń kọ́ wọ́n gbé ọkùnrin kan wá sí orí rédíò lẹ́nà rẹ̀ ọmọdé àwọn oníṣòwò fún mi gbàtí ọwọ́ ti bẹ́ńdẹ̀ lọ sófí ó ti bẹ́ńdẹ̀ ó ti bẹ́ńdẹ̀ òun náà sọ lọ́rọ̀ rẹ̀ jáde ti kílẹ̀ kílẹ̀ ń takò sórí fún ẹ̀ tó pé n tí ò bá yí ọbẹ̀ ló sọ alùpùpù àpọ̀ súnmọ̀ sẹ́nu ọgbẹ́rẹ́ lérí ìwà lórí sáà nítorí ká máa kọ́ ẹ̀ ẹnìkan kọ́ ẹ̀ wọlé ẹnìyẹn ó bẹ̀rẹ̀ sí jẹ́rí yọ ẹ̀mí àkọ́kọ́ ọjọ́ tó kọ́ lù wọlé lórí lórí rédíò lórí lóko lórí program yìí ìyẹn ti láǹfààní àti pọ́ọ̀lù wọn láti gbà wọn náà bí mo ti pè báyìí ọba wọlé à wọ́n ní gbóni ẹ̀wọ́n ní ṣe program yẹn nígbẹ́ ní program yẹn ní a kí àbájẹ mo ní ọ̀rọ̀ pẹ̀lú wọn sọ lẹ́sàn yẹn wú lérí gan wọn bẹ bèrè bèrè wọ́n ní Tìjàníyà olórí àlùfíà àti súnmọ́ àti àbẹ̀lú oníbẹ̀ ló túmọ̀ sí pé gbogbo kẹtẹ́ ń ṣe ọ wà nínú kùránì àti àdìsàlẹ̀ oníbẹ̀ ni mo ní asọmọkùnrin tẹ̀ máa ń fẹ́ ẹ̀dá kùnbó ló wà nínú kùránì àti àdìsẹ̀ gbọ́dọ̀ tó lọ bá tó ní àtọ̀wájọ́ mẹ́jọ so bó ṣe rí nìyẹn bó ṣe máa ń dùn lẹ́nu wọn nù bẹ́ẹ̀ wá ní àwọn kan níbẹ̀ aṣọ ohun inú ìgbẹ́sọ̀ nǹkan níbẹ̀ tó burú jù bẹ́ẹ̀ lọ nínú ìfẹ́ tó wá ń ṣe tó ẹ jẹ́ ká wò ká ní pé èèyàn fẹ́ wọnú ọ̀rẹ́ka ọlọ́fẹ́ máa fi sórí àdókò sórí ni pé ó lè fi sórí ṣáṣá ọ̀rẹ́ ẹ̀yà àdókò gbà ọwọ́ kọ̀ ọwọ́ tó ìpínlẹ̀ ìbẹ̀rẹ̀ sórí nù pé ọbẹ̀ jọyìn àwọn ọbẹ̀ dára àwọn ọmọ tòsí bẹ́ẹ̀ ayé rẹ̀ ti sè ìgbọ́wọ́ kí ló tó ti súnfì ṣe ń kúrò fún àlẹ́ nìyí torí ẹ máa di ọ̀rọ̀ tó nǹkan ọmọdé tó ń sọ pé ìlú náà lọ́wọ́dú ìrún àyẹ̀lú kìtà ọ̀túnà ṣé alukọ̀rọ̀tánù náà ló ní sí ẹ̀ láti kọ́ bẹ́ẹ̀ máa ti láìláìláìláwọ̀ àti kẹ́ ẹ̀ fún ní ọwọ́ kẹfún lọ́wọ́ kí ni tó ọwọ́ ẹgbẹ́ òní ló gbé ọwọ́ rẹ̀ kalẹ̀ báyìí òní yóò àtọwọ́ lé àbẹ́tẹ̀ mi yóò kọ́ bá wọn lọ́wọ́ sèyí wà ní kó sọ pé kó dijú ó lé láàárín àṣàkíyàn lọ́wọ́ sọ̀rọ̀ ní kó tó wílẹ̀ kan tó wílẹ̀ kan sí yóò àtọwọ́ yà lọ́wọ́ rẹ̀ àwọn ni wọ́n tó wọ́n fún ọ yìí yóò àtàkọ́ ṣéwù tiẹ̀ ìṣéwù lágbájá. فصل الفجر فصل الفجر جلد علي بن ابي طالب فصل النبي صلى الله عليه وسلم هو النبي هو طالب سوى الطرقين أي مريع مدى على النبي هو طالب ذكروا أنك تقول وتعظم أن الخير يجمعنا والشر لا يجمعنا على هذه الطريقة tó ní sáà ṣe yìí orí ní ọmọ pàwọ́ pọ̀ àbúrò ní pàwọ́ pọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́jà ni tó wà tó ní látò ní o ti gbà ìpè mo ti di bàbá rẹ inú ẹsẹ̀ yìí inú ló fi bẹ̀rẹ̀ tó ìtumọ̀ àdéhùn tó ń fún mi tó lẹ́yìn yẹn wá lè jí wá ṣèyẹ lásán ìjọba tó rẹ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ ẹ padà wá rẹ̀ yìí ìyẹn wá ń bẹnu wọn padà wá kà sí létí kí wọn tó bá ń gba ọwọ́ yìí o ọ̀gbọ́dọ̀ fi tọ̀ríkà yìí lẹ̀ máa lọ sí wòlé àwọn ti jà ní àná èyí wà kọ̀kọ́ lẹ́yìn náà gbogbo tí ẹni tó bá ń jẹ́ ṣéwù rẹ tí bá ń fi fún ọ gbogbo tó bá ń lọ́dọ̀ rẹ ọ̀gbọ́dọ̀ rí kódà bó jẹ́ pé ń tó takò làákàyè rẹ̀ ọgbọ́n kàkó ẹlẹ́mìí ní à tó wà bẹ́ẹ̀ ẹ̀yìn ìbùrẹ́kù ni yà ọkọ̀ tí làkàn ń pè ní olówó pẹ̀lú àjọ lówó àjọ wọn ni nítorí bẹ̀rẹ̀ lẹ́yìn pé طريقتنا موضوعة على الكتاب والسنة والله يجب الرجل والله قلوا في الدعوة من إلى القوم bí mo ti ṣe máa ń ní ẹ̀kọ́ pẹ̀lú ṣéwù rẹ̀ bí ṣe máa ń ní ẹ̀kọ́ pẹ̀lú tọ̀ríkà rẹ̀ tó wá ti bẹ̀rẹ̀ ni pé tọ̀ríkọ̀ tún mọ̀ọ́dún ẹ̀tún ẹ̀lẹ́ òṣìṣẹ́ tó tún nà ló ti bẹ̀rẹ̀ mu. ìgbà tó ń bá lọ ọ ni wọ́túló mùrọ́bìyàn kọ̀bíyàn náà fi hàn kámìlà ẹ̀fáàní ìmáàmán sọ́ọ̀lì hàn ẹni tó máa ṣe bẹ́rẹ̀ fún ọ tí ó jẹ́ ṣe lóko rẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ sí fún ọ. kọ̀bíra náà ti hàn tó máa nípa tọ̀ríkà yìí tí ó sì máa tó máa rẹ̀ ọ́. kàmìlà irfan tí máa ẹ pé ìmáàmẹ́lì sọ́ọ̀lìṣàn tó jẹ́ ẹni rẹ̀ tó ti játa ju tí ó máa rẹ̀ wọ́n ní mẹ́lìlẹ́ tó ń gbéra rẹ̀ lọ́wọ́ wọ́n á tún dá ẹwà wo ní sẹ́kù rẹ̀ pé kí ní ẹ̀ka lẹ̀ gẹ́gẹ́ ni wọ́n wá fún kàmá iye tẹ́ni dàwa máa ń tó bèrè máa bẹ lọ́dọ̀ rẹ̀ tí ò fi ń jẹ ọwọ́ bíbá lọ rédíò gbogbo bá ń kọ́ rédíò níbi tó bá ti tì tó bá tì ó fi ní kó jì sí ní wọ́n bá fẹ́ gbà lọ́rẹ̀ gbogbo ìkàlẹ̀ ní tó bá fọ ọ̀sán ọ̀gbọ́dọ̀ yín wọ́n dákẹ́ o wọ́n ní wọ́n náà tó kọ́ lé fún un wọ́n náà bá ń fẹ̀sán rádì yìí wọ́n kún dàwa àwọn gàtì bá ó lé ọmọ lọ́ka kó ọmọ lọ́ka yá pa ẹ̀tọ́ máa sí òun fún ọmọ kọ́dà wọ́n náà bá ń fẹ̀sán rádì kúrà kó hàn sí ọgbẹ́ tí ń lè yí ọ̀dà ìjẹ tàkùsí ń jẹ́ tàrọ̀dí bẹ́ẹ̀ òun náà ní pé ọwọ́ ẹni mú ọ̀n gbọ́dọ̀ orí pé ń ta ìdá. tọ́ sílẹ̀ yìí nìsín ọ̀dà nábì láti fi sí ní àbọ̀dọ̀ àwọn sàhábà rẹ̀. wọ́n lè ni bẹ́yà wà láti fi lọ sí ojú ogun bẹ́yà wà fún ẹni tó bá ń jẹ́ aláṣẹ àmì rẹ̀ tó ya ẹni àṣebéyà béyà tí wọ́n ṣe béyà tó lọ́dọ̀ wọ́n pẹ̀lú àtẹ́bí sọ̀mọ́ ìlọ̀sẹ́lẹ̀ tó ń pè ájọ lọ sí ogun láti lọ yìí àti ànípẹ́ ìdálẹ́yìn rẹ̀ tó ṣe gẹ́lẹ́ náà sí àwọn àfa àwọn ṣé ń wù wọ́n tó ń wà lẹ́bi yìí kí ní kẹfẹ́tẹ́ rẹ̀ káwọn kíyèsí káwọn kọ́lá gan fi omi súnà náà àwọn ẹ̀ka fúra ìlànà yẹn ìlànà tó bí ni kẹfẹ́sọ̀ kankan tó jẹ́rìí nípa ọ̀rọ̀ ọwọ́ àfà fọwọ́ àti àlẹ́bí ju yàrá ẹ̀kọ́ bí ju yọrọ̀ lápẹ̀jú ọ̀dà yìí lápẹ̀lẹ́ múyà nígbà kankan ọlọ́run tó náà sọ àwọn ọ̀fẹ́ máa fún àlẹ́bí dé à tí ó wájà lẹ́bí tí ó là lẹ́bí tó kékeré ní fọ́ọ̀nù ẹ̀rí tí wọ́n ti di pé wọ́n ń sàlọ̀ lápá lẹ́bí tó ń gbomi rẹ̀ tẹ́sí kí ní tẹ̀sí nígbà lẹ́bí ẹ̀ ẹ̀yìn tẹ̀sí ẹ̀kọ́ yìí ṣé wọ́n já nàbí wọ́n já nàbí wọ́n lọ sùnmi wọ́n lọ sùnmi kò lò wọ́n lọ sùnmi kò lò bẹ́ẹ̀ni kí tẹ̀ ní ma kọ̀ má fún ara rẹ̀ kí ni ma kọ̀ má jẹ fún ara rẹ̀ tí o bá kọ́ ọ̀yẹ̀ lẹ́kọ̀ọ́ ìgbà táwọn yẹn bá ka ẹ̀ bóòlù àti ta àmàlà pẹ̀lú àwọn àfa ó ti tán kéde tó wàá máa bẹ ẹlòmí tó wà bímọ àwọn ọmọ ìṣẹ̀gbọ́n báyìí tó wà sẹ́wọ́n ni wọ́n kulẹ̀ wọ́n kulẹ̀ wọ́n ti dúkọ́ kí ni òun béèrè ilẹ̀ fẹ́tù. tó o gbọ́dọ̀ eléyìí ọjọ́ àwọn ẹ̀rìn nígbà àtàkọ́wọ́ sí ọ̀sán lára ẹlòmí kẹ́kẹ́ mọ̀ sọ́lẹ̀ kan ibi ọ̀rọ̀ tó ti lè débi pé ẹlòmí ti jáde fún bẹ́ẹ̀ tó òun ti ṣe mọ́ àmọ́ nígbà rẹ̀ tó wà ẹ̀tọ́ wọn rí pé ń bẹ kékeré náà bá ń bẹ náà ti àpá kílé ọ̀fẹ́ jáde fún mi ní ìyá gbàtọ́ bá wa mọ́tò ti tẹ̀ ọ̀yọ́ ọ̀fẹ́ jáde fún mi kílé ọ̀fẹ́ ìwà bá a sún náà òun lè ní ọ̀sán kan ọ̀fẹ́ jáde ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀gbìnlẹ̀ ṣé súnmọ́ náà ẹ̀fẹ̀ lè sọ gbogbo ẹ̀ náà lọ́sọ̀ àà òun ti sẹ́ ìbáà ìmúnilẹ́rú ilé ẹ̀ bẹ́ẹ̀ àkàlẹ̀ lọ àti sọ àwọn ìrìnàjò ẹrú ìmọ̀lẹ̀ ìkọ́ àtàwọn ìtàkùn náà yìí tó ọ̀rọ̀ tó ní pẹ̀lẹ́ nínú ìtàkùn tí wọ́n tó bá ta nǹkan yẹn ikú kò sí bẹ́ẹ̀ hàn ah, yọkọ̀ mọ́ lè dá bí ọ̀kan náà àwọn oníṣẹ́ náà àájọ ń sọ̀rọ̀ bàtọ́ wọn tó ní kí ni ọ̀dá ló ń sùn yà wọn á kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àyè wájú wọ́n ní ọ̀rọ̀ yẹn pé à kí wọ́n gbọ́ ṣe jí dandan tó lọ́dọ̀ sí ilẹ̀ lọ́wọ́ rẹ̀ mo ní tẹ́ bá ti jáde bọ́ ta ó dá lójú pẹ̀ lè sọ láàrin àwọn oníkú sí kẹ́ má kàn yára yá o kẹ́ mọ́ tọ́jú pé kò ní ìdíkí òṣìṣẹ́ gbọ́wọ́ kí òṣìṣẹ́ òṣìṣẹ́ bẹ́yà fún kó gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù rẹ̀ mo ní yàrá wàhálà tó bá yín fà ìṣèkiri ẹni ẹ̀rọ lẹ́gbàá fún ìtọ́ ni torí tó o fẹ́ ṣe ni pé òun fẹ́ láti tíra ìṣe láti sọ pé súnfí ara dúró rẹ̀ ni ọ wá pé ní tí o bá ti dáwọ́ ẹja mọ̀ yọkó mẹ́ àtàkùn ìjọba tó fẹ́ mọ̀ yọkó ẹ̀kó mẹ́ nù àkùnrin ah, dá tẹ̀gbọ́n padà yọ tán fáwọn ọmọ yọ bí àkùnrin ọ̀rẹ́ àjọ àlọ́ à dàrá ìwé sùkù ẹ̀yọ ló ti jàmẹ́ kó bẹ́ẹ̀ ìgbìmọ̀ ẹ̀yọ akọ

ìrọ̀rùn kò sí papọ̀ kò sí papọ̀ kò jọra wọn ọ̀nà méjì ní tó náà fi nínú ìlọ́pọ̀tọ̀ rẹ̀ yẹn ṣì yàtọ̀ múra yẹn ṣì yàtọ̀ kí wá ní ìyẹn mú ẹ̀ sáyẹn wá di tí o fi ọ̀nà tí o tọ́ tí o tẹ̀ jọra wọn rárá tí o jọra wọn. sọ ara àwọn ọ̀sán tó ń jẹ́ nǹkan tí ọ̀jẹ̀ ẹ̀lẹ́gbẹ̀dá nǹkan tó ń tẹ̀lé. ẹ̀rọ tó wá jẹ́ gbẹ̀dá òun náà ni pé tọ́lù yẹ kù lọ ó ń tútù láwọn fẹ́ ṣètẹ́rẹ́ bíyà ṣùgbọ́n ní wọn láwọn ṣètẹ́rẹ́ bíyà tó tẹ́rẹ́ bíyà yìí wọ́n jẹ́ ìlànà tó ṣe pé wọ́n kàlẹ́ wọ́n gbé lójú gan wọ́n yẹ sí ń tẹ́rẹ́ bíyà rẹ̀ ẹ máa wo àwọn ojú fi ẹ máa wọ́n tí wọ́n tẹ́ bá ní wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí rédíò pé abẹ́jì bẹ́ẹ̀ ní súnfí ìfẹ́ wọn sọ pé wọ́n ń ta púpọ̀ àti síkìrì ní jàmá wọ́n ń ta púpọ̀ àti láìláì lọ́wọ́ à ń tún wọ́n ta lóko àpariwo ṣe wọ́n bá ìtọ́ ìtọ́ máa sọ ẹ jáde bá kẹwa ní ti ń jẹ tẹ́lifíà lè léyìn lọ́dọ̀ rẹ̀ kẹwa sọ àbájáde tẹ́lifíà kẹwa sọ nítorí pé tẹ́lifíà òun náà ni pé kí wọ́n ní ẹ̀mí ẹ̀mí àwọn fẹ́ ṣe àfòná rẹ̀ ẹ̀mí àwọn fẹ́ rè wọn náà ń pè ní tẹ́lifíà wọn pè ní tẹ́lifíà wọn sì wọ́n pè ní tẹ́lifíà tẹ́lifíà ìgbẹ̀ wọn sọ wọn làwọn fọ ẹ̀ ní máa níbi àwọn ìwà ìdọ̀tí tí ń bẹ nínú ẹ̀mí fún ilé ìwọ̀n tàbí àwọn ẹ̀mí ń ṣe nílẹ̀ yẹn gbọ́ pé ẹ̀mí ìwọ̀n ẹ̀mí gbọ́dọ̀ máa ṣùgbọ́n fọ́nbà yẹn gbogbo náà ti padà ṣàlàyé padà alhamdulillah ipe jawabu nafsi wal ilmi la ilaha illallah ara nafs laha ara nafsa laha ilmi fa'alikha hada jahli olùmọ̀tòkọ́ tó gbé mo rí bí ẹ̀mí máa ní àìsàn tó ọ́ ayẹ́ kí wọ́n yàn kó wá ìbùkún fún ẹ̀mí rẹ̀ yẹn. وانا اياما النفس تأمره بشر الخلق كالبخل وتتبع ان لما نقولني عن شابو ما نقول شابو شيء في عظم في جنبا ولدوامك فيه يا صاحي لبنت ومنه والبنت وبيد القول لتكثر ذكر اهله لا اله الا الله pé sábà ṣe láìlá ìlànà láìlá ìlànà mo ti kọ́ lórí wọn ó ní tàbí ẹnu pé ó nígbà tí wọ́n pàtìsì rẹ̀ tí yóò náà lè fi pàtìsì yóò náà àti tẹ̀lé àti láìlá ìlànà àwọn náà ṣé súnà lẹ́bi rẹ̀ ọ̀la ìsúnà lẹ́bi ṣùgbọ́n ìṣe pàtìsì rẹ̀ tí mo gbọ́ nìkan sọ pé ah, ah, ike òun gbọ́gbọ́n lẹ́nìkan ó fi sún sílẹ̀ wọ́n rẹ̀ ní ti súnà à ah, ẹnìyàn gbọ́ aláìwọ̀n tara rẹ̀ jẹ́ kò sí ẹjọ́ bá ti sún bí tí ó padà bá wá rí sún náà yóò mọ̀ pé bàbá ńlá wàhálà làwọn ń dáwọ́ tí bàbá ńlá wàhálà náà làwọn ń dáwọ́ fúnra wọn tó lè ba tí ó ba ìkìyàmọ̀ yẹn jẹ́ yányá náà lè ń dáwọ́ má padà débẹ̀ tó wọ́n wà ní àwọn fẹ́ ṣe àwọn pè ní mùjáhàdá àwọn pè ní rẹ̀ yá ọ́ tí wọ́n ní àwọn fẹ́ já ìní yẹn lógun àwọn ẹ̀mí gbogbo yẹn pẹ̀lú ẹni náà kí ìsinmi náà ní fún ọ̀sẹ̀ láì náà àyẹ̀wò tí kàdérí àlè mú sọ. sọ àwọn àmì màá ní kẹ́lẹ̀ yẹn àwọn ìjà ní àyè máa ń jáde náà wọ́n làwọn làwọn aṣọ ọgbẹ́ wọn bá tó ní káwọn kọ́ wọn ṣe. kọ́lá àwọn nínú ọmọ rẹ̀ káàkiri àmọ́ kò táwọn kàdérí à ń tiẹ̀ wọn wọ́n ní àwọn fẹ́ẹ́ ṣe wọ́n láwọn fẹ́ẹ́ sọ́dọ̀ yà ẹ̀mí wọ́n kò tó lé wọ́n wà ní tó sókùnkùn òkùnkùn yẹn yóò jẹ́ pé bí wọ́n tún wọ́n tún lọ gbọ́ òun yẹn tó wà bá gbọ́ òun yẹn wọ́n wà wọ aṣọ àbí láwọn yẹn wà wọ mẹ́yìn sí gẹ́gẹ́ yín sí gẹ́gẹ́ tí ò ní gbọ́ kankan náà ṣùgbọ́n kankan wọ́n kí ọkàn wọn dún lásán ni tó wà máa fà máa fà ṣe tó ń jẹ́ ṣé kúrẹ́ yóò máa bí ọ́ níbi rẹ̀ bá ti kọ́ bá ti lọ parí náà rè kí ló fi ọ́ láwọn ìbéèrè kí ló ń gbìlà látọ̀ ńlá ó lè ní òkú tí òkú tí wà fún lára tó lọ fún ṣe ìdàpọ̀ sáà lẹ́yìn náà lè sọ lórí eléyìí tó ó sàkùnà lẹ́yìn ìròrí kan ní sẹ́ni kankan ìgbé kalẹ̀ fún ara rẹ̀ pàtàkì jùlọ ìròrí yẹn ó jẹ́ ìròrí àwọn jíò ní jíò ní ẹnìkan àjọ ti kú fún yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ adọ́kùnrin ayé ni bàbá yìí ọjà tó ní fẹ́ẹ́ tẹ̀lé tó gbogbo sábà tẹ́ ọmọ báyìí àjọ ọmọ rẹ̀ kàlẹ̀ wọn ni òun fẹ́ mọ sófì yìí gan òun fẹ́ mọ gan nítorí òun fẹ́ lọ lè dá rẹ̀ ní fúnfọ́lá dọ́kùnrin ṣàgámù òun fẹ́ lọ lè dá rẹ̀ sínú àwọn àyè tòun ní wàá ìgbà tí ó fi wọ́n ń súnmọ́ nìyẹn èyí tí ń rí red light ní iná iná tí ọ̀gá ní ẹni tí méjì níbi onígbà tí wọ́n ń fi àwọn kankan lẹ̀ wọ́n ń gbà ìwọ́n tó wá gbé láti lọ ní ọ̀pọ̀ gbé lọ lóyún ìpínlẹ̀ wọ afá ìpínlẹ̀ yọ ọ̀dà ní á tí yóò dá orúkọ ọ̀dà wọn lè fi ní ṣàlàyé fún ọ̀dà ọ̀dà ó wá ti kan afá kan wá dé ní ìfẹ́ dápọ̀ fáìn wọ́n wá sí lọ́rẹ̀ ẹ̀ńdáwò yẹn lórí ẹ̀fẹ́ ti fún gán inú sófin ni ọwọ́ fẹ́ràn lẹ́nu wọ́n á ní mo ti pè wọ́n pé mo fẹ́ lọ lè rí wọn pé mo ní àwọn afẹ́lẹ́ àti ọ̀fẹ́ di wọn lé lọ́rọ̀ sófin tó mo ní kóra mo ti lọ bẹ̀ láàrọ̀ wọ́n á ní kí n padà wá lálẹ́ ẹni wọ́n ní èyí tó mo pè lọ́rẹ̀ wọn ni ah, àjọ lọ ni o ní o fi mo ní ìwé lọ́wọ́ pé kúrú ìgbà tó fi gbówó láwọn ẹ̀ ọ̀ sí ibi dámi ló hàn bí. gba pé tó bá tí ìdí tó bá léèkì ní ẹsẹ̀ kẹsẹ̀ lẹ́yìn tó fún mi léèkì yẹn mo ní ìfẹ́ lọ náà mo ní à ah, kí n já lọ mo sáré lè lọ àní mo wo mo sáré tó fẹ́ mọ ní èyí ti rí ọ̀sẹ̀ ìmọ̀ àtọ̀ pé bóyá ìjẹ́kùn lórí àṣírí kan ọ̀yà àbájáde gbàtí mo béèrè mo béèrè àwọn tí mo béèrè ìjọ ọ̀fẹ́ lọ gẹ́gẹ́ nìyẹn wọ́n á béèrè pé ẹ̀yin náà máa ń ṣe sábẹ́yà lọ́kùnrin kan kẹ̀kíyà rẹ̀ àti nàìjíríà rẹ̀ ẹni pípọ̀ àti ìmọ̀ ní ṣe bàtí wọn practice kìíní yẹn àti tí kìíní yẹn máa ń bá jáde kí ni tí tẹ̀lé tẹ̀lé lọ́kùnrin ǹjẹ́ ìdílé ìfúnná ọ̀hán àti mọ̀sánná aláàfáà ni kò sí pípé ìṣesí yẹn kí yẹn wà ní ilé kọ́ máa jáde kò fi nǹkan nínú òkun kọ́ máa sáfẹ́ bẹ́ẹ̀ wọ́n lè fi àwọn ìyàwó lò ní pé kí ìyàwó bá bẹ́ẹ̀ di makṣú makṣú lẹ́sọ̀ ọ̀rẹ́díṣàn ní sábà ń ṣe ìyẹn ó lè wọ́n bẹ̀rẹ̀ lọ́kàn ìgbà tí wọ́n ti jáde àwọn ọ̀gbọ́n ti àwọn àwọn ilé ọ̀gbìn kó sí àárín àwọn àlejò wọ́n ti jẹ́ láti láàárọ̀ yìí ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ jẹ́ olóróró àbí bẹ́ẹ̀ kí ni a sọ wọ́n ní ọ̀tọ̀ ọ̀nà táwọn ọmọ rẹ̀ yẹn òkútu wọn rẹ̀ wọn bá táàpù ẹ̀ wọn tí wọ́n mọ̀ lọ́wọ́ níwà ló sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó gbó lànà yẹn lànà yẹn wọn kà táàpù ẹ̀ lọ́wọ́ pé أخبار الحمد لله أعطانا في الدنيا كلها ولا أعطانا الجامعة الإسلامية اللي هو مجمع كثير اللي هو بايع قسم ربيع فاين so bí ọ̀rọ̀ sunfún ṣe jẹ́ ìyẹn nípa ọ̀rọ̀ tẹ́lẹ̀dẹ́yà tó bá láwọn ọ̀rẹ́ ń ṣe pé ó ti lẹ̀kọ́ náà yóò máa ṣe wọ́n sí lẹ́yìn ọlọ́pàá dáyọ̀ náà tó bẹ̀rẹ̀ allah allah tó bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn tó bẹ̀rẹ̀ fayún fayún so wọ́n wà ní ojú kan gbogbo ẹ̀mí lẹ́jẹ̀ ẹ̀mí lẹ́jẹ̀ ìdí ó ti kà á kó jẹ́ tó bá tí wọ́n ń ṣe ìwọ̀n tó wọ́n ní ọlọ́run fi láìláìláwọ̀ inú ṣàrẹ́ tu bí a lè yí ní ẹ̀ẹ́d tí one hundred thousand láìláìlá fún mi ṣe yí mo fi ra ẹ̀ ní ìní àmà ọ̀dẹ̀ tù tí wọ́n ń pààyàn láti ẹ̀wọ́ yóò lọ fi rà á. ìdàpọ̀ tí àtọ̀dọ̀ alẹ́ náà lè jù wá wàláì ti gbọ́dọ̀ alẹ́ ìròyìn ìgbékalẹ̀ àwọn àkàrẹ́sọ́sì ní sínú ẹ̀jẹ̀ tọ̀ lẹ́yìn pàtàkì wọn láwọn sàbáyọ orí rẹ̀ sẹ́kútọ̀ àwọn ti rí àwọn ti ní òṣùlù òṣùlù wa ní ipe kó o máa rí gbogbo nǹkan kó máa rí tọ́ọ̀kù